fífún ọmọ rẹ lóúnjẹ nígbà àkọ́kọ́ àti lẹ́yìn àìsàn nígbà tí ọmọ rẹ bá ń ṣe àìsàn àti pàápàá nígbà tó bá ń ṣe àìsàn lóòrèkóòrè ó wà ní ewu pé kí ó jẹ́ aláìlera àti tínrín ọmọ rẹ yóò gbádùn ní kíákíá àti pé kò ní pàdánù nípa títínrín tí ó kéré jù tí o bá lè ràn án lọ́wọ́ láti máa jẹun oúnjẹ tí ó pọ̀ nígbà tí ó ń ṣàìsàn àtìgbàsílẹ̀ fíìmù yìí yóò ṣe àfihàn bí ó ṣe dára jùlọ láti fún ọmọ rẹ ní oúnjẹ nígbà àti lẹ́yìn àìsàn. nígbà tí ọmọ rẹ bá ń ṣe àìsàn pàápàá tó bá mú ibà ìgbóoru àti èébì ó lè má fẹ́ láti jẹun dáadáa Àwọn òbí àti alágbàtọ́ kan gbàgbọ́ pé ó lè ṣe jàǹbá tàbí fa ìpalára tí a bá ń fi oúnjẹ nu ọmọ tí ó ń ṣe àìsàn, pàápàá tí wọ́n bá ń ya ìgbẹ́ gbuuru. Wọ́n ṣe àkíyèsí pé nígbà tí ọmọ tí ó bá ń ya ìgbẹ́ gbuuru bá ń jẹun tàbí mu nǹkan, ó máa ya ìgbẹ́ gbuuru síi. Nítorí náà, wọ́n lérò pé jíjẹ tàbí mímu á máa mú ìgbóòrú burú ju ti àtẹ̀yìnwá lọ, ṣùgbọ́n èyí kìí ṣe òtítọ́ ó ṣe pàtàkì láti ní òye pé jíjẹ àti mímu nígbà àìsàn ń ṣe àtìlẹ́yìn fún ọmọ rẹ ní kíákíá àti láti dènà rẹ̀ láti di aláìlera àti tínrín. nígbà àìsàn gbìyànjú láti fún ọmọ rẹ ní oúnjẹ àti mímu tí ó máa ń jẹ ní déédéé ìwọ̀n tí ó máa ń jẹ dáadáa. èyí ni ohun pàtó tí ọmọ rẹ tó ń ṣe àìsàn nílò oúnjẹ tó ní ìlera pípé láti dojú ìjà kọ ìkọlù àìsàn àti àwọn ohun mímu láti rọ́pò ohun tí ó ti pàdánù pàápàá tí o bá mọ̀ pé ọmọdé aláìsàn rẹ nílò àwọn oúnjẹ àti ohun mímu ó lè má ní okun àti agbára láti ṣèyí àti pé ó nílò láti ní ìwúrí láti jẹun èyí ni àwọn ọ̀nà mẹ́rin láti ran fífún ọmọ tí ó ń ṣe àìsàn lóúnjẹ lọ́wọ́ ní àkọ́kọ́ yìí tẹ̀síwájú nípa fífún lọ́mú ọmú tayọ̀ ó kún fún àwọn àǹfààní oúnjẹ púpọ̀ ó rọrùn láti dà nínú fún ọmọ aláìsàn àti pé yóò tún fún ní omi tí ó níyè lórí. Mímu ọmú láyà ìyá ẹni tún jẹ́ ọ̀nà ìtùnú fún àìsàn rẹ̀ tàbí ọmọ tí inú rẹ̀ kò dùn. Pàápàá nígbà tí ó bá ti pàdánù ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ fún oúnjẹ mìíràn, ọmọ rẹ̀ lè tẹ̀síwájú láti mu ọmú bí ó ṣe ń mu tẹ́lẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ. Gbìyànjú láti fún ní wàrà ọmú ju ti àtẹ̀yìnwá lọ ní àkókò tí ọmọ rẹ ń ṣe àìsàn àti ìmúláradá rẹ̀. Tí ọmọ rẹ kò bá ní agbára láti fa wàrà láti ọmú, o lè fún wàrà ọmú rẹ jáde kí o sì fún un nípa lílo ife tàbí ṣíbí. Èyí lè ṣe ìrànlọ́wọ́ fún un láti tètè mu láradá. Lẹ́yìn èyí, fún ọmọ rẹ ní ìdíwọ̀n oúnjẹ kan náà tí ó ti máa ń jẹ bí ó ti ń jẹ nígbà tí ara rẹ̀ le. Tí ọmọ rẹ kò bá ní àìní tí ó dára, oúnjẹ jíjẹ rẹ̀ kò ní dán mọ́rán fún ní oúnjẹ kékeré nígbà gbogbo tàbí àwọn ìpanu ní ìlera ní gbogbo wákàtí díẹ̀. Gba ọmọ rẹ níyànjú láti máa jẹ ìwọ̀n oúnjẹ tí ó ń jẹ tẹ́lẹ̀ kó sì jẹ́ kí àwọn oúnjẹ rẹ̀ náà jẹ́ oúnjẹ rẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti Lẹ́yìn náà fún ọmọ rẹ ní àwọn oúnjẹ tí ó fẹ́ràn jùlọ ní àwọn ọ̀nà tí ó dẹrùn fún láti jẹun. Ní òrèkóòrè, jẹ́ kí oúnjẹ rẹ kí ó rọ̀ kí ó sì fẹ́lẹ́ nígbà gbogbo, ṣùgbọ́n kí ó má ṣe rọ̀ jù nítorí èyí yóò dínkù àǹfààní inú oúnjẹ náà. Dípò kí omi pọ̀jù, o lè fi wàrà ọmú tàbí epo pupa tàbí òrí jíjẹ de àwọn oúnjẹ náà ró. Ṣe ìfúnmọmọ rẹ ní ìtọ́ra àti sórà. Mu ní ipò ìtùnú. ṣe ohun tí ó dára jùlọ láti ṣe ìwúrí fún ọmọ rẹ láti jẹun ṣùgbọ́n má ṣe fi agbára mu. nígbà mìíràn àwọn ẹbí á máa gbìyànjú láti fi agbára mú ọmọdé láti jẹun èyí jẹ́ ewu ó lè jẹ́ kí ọmọ yìí máa bì tàbí kó sápa lórí. lẹ́yìn àìsàn bí ara ọmọ rẹ bá ṣe ń yá ebi yóò máa pa ju bí ó ṣe yẹ lọ ó ṣe pàtàkì láti fún ní àfikún oúnjẹ díẹ̀ síi fún ọ̀sẹ̀ mélòó kan. èyí yóò ran ọmọ rẹ lọ́wọ́ láti tètè padà bọ̀ sípò rẹ̀ kí ó sì tún rí ìlera rẹ̀ àti èyíkéyìí ìwúwo tí ó pàdánù. èyí ni àwọn àmọ̀ràn díẹ̀. lákọ̀ọ́kọ́ rí dájú pé oúnjẹ ọmọ rẹ jẹ́ èyí tí ó ní àwọn àfikún ọlọ́rọ̀ ní agbára àti àwọn àǹfààní oúnjẹ. Fun ní àwọn oúnjẹ tí à ń ti ara ẹranko wa jáde bíi ẹ̀dọ̀, ẹja tàbí ẹyin pẹ̀lú àfikún ìwúlò bíi epo tàbí bọ́tà. Fún ọmọ rẹ ní oúnjẹ àfikún nígbà kọ̀ọ̀kan tí ó bá ti ń jẹun kí o sì tún fun ní ọmú díẹ̀ bí ó ṣe yẹ lọ. lẹ́yìn náà fún ọmọ rẹ ní àfikún oúnjẹ tàbí oúnjẹ tí ó ní ìlera ní gbogbo ọjọ́ fún ọ̀sẹ̀ díẹ̀, títí ó fi di ẹni tí ó ní okun padà tí ó sì tún gba agbára rẹ̀. Rántí, ọmọdé rẹ tí ó ń ṣe àìsàn yóò tètè padà bọ̀ sípò ní kíákíá pẹ̀lú àwọn oúnjẹ àti àwọn ohun mímu. Fún ọmọ rẹ ní wàrà ọmú pẹ̀lú ìwọ̀n oúnjẹ tí ó fẹ́lẹ́ tí ó sì máa ń nífẹ̀ẹ́ sí láti jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́. lẹ́yìn tí ó ti ṣe àìsàn fún ọmọ rẹ tó ń padà bọ̀ sípò ní àfikún oúnjẹ tó ní àwọn àǹfààní oúnjẹ ní ọjọ́ kọ̀ọ̀kan fún àwọn ọ̀sẹ̀ díẹ̀.